dákun láti ìyàwó mi ní ẹ̀nà ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ máa ma disrespect mi bẹ́ẹ̀ yẹn. má lè kí n bínú sí ẹ o mo ṣe mo jẹ́ bí ọ̀dẹ̀ ni. ọ̀la stop it Nigeria limited àtúntò dádé ọmọ ìyá mi lọ́kọ́lé yìí àbúrò jíjà ẹ̀gbọ́n rẹ̀ ló tójú. kíni máa yí lè lálẹ́ ọmọ ìyá mi lọ́kọ́lé rẹ̀ ọ̀rọ̀ yín ládùn jù láti gbé jáde. agbèjáde káságbà síbi má ti tọmọ ìyá mi my blood. àṣìlóòtọ́ ni pọ́mọ ìyá kì í yá ọmọ bàbá ló ń bá. ẹ̀gbọ́n nínú ọkọ ẹni tàbẹ́gbẹ́ ẹni tó wá jọmọ ìyá ẹni. ewu ló ṣe pàtàkì tó ṣe kókó. this is a wife in a dilemma worried confused destabilized. ọjọ́ ìṣọ́ra ẹ̀ ilé olójú ò dẹ̀ni rújú ẹ̀ nílẹ̀ kó pé kó fọ́ ọmọ ìyá mi nílé ọkọ ẹ̀ we are inseparable. one question from me to you are you jobless. yes you became my job the day you decided to start following Abayomi up and up and down are you mad. sinimá yẹn lélẹ́yìn tó kọjá bẹ́ẹ̀ ó ní ọmọ mi báńkì akẹ́tẹ̀rẹ̀ wà ló pẹ̀díùsì ẹ̀ adébáyọ̀ tìjàní ló dìrẹ́kìtì ẹ̀ osman gbadebo ló pákéjì ẹ̀ starring ibrahim chata péjú ògúnmọ́lá regina chukwu báńkì akẹ́tẹ̀rẹ̀ wà zainab bakare péjú ajíbóyè victoria adébóyè olúwafẹ́mi damilọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá tuntun yìí ọmọ ìyá mi ló ń dùn casket méjèèjì ń bọ̀ lọ́nà ni ó tún kọjá àfẹnuròyìn sinimá titun ọmọ ìyá mi not just a good one iṣẹ́ bàbá iṣẹ́ ni bàbá. ọ̀dà for your information àwọn ọ̀gá sọ pé kẹ́ ẹ má wá bíbá ẹ mọ́ tó bá jẹ́ pé breaking news tẹ́ fẹ́ gbọ́ nìyẹn. ọ̀gá lórí burúkú ọ̀gá má ṣàfọ̀nù ọ̀sán wípé mẹ́wàá ibà ìmọ̀ nílé àbúrò ti tẹ̀ mí. tá ò lérò iṣẹ́ olúwa ni ká lówó ká lọ́rọ̀ ká lọ́lá ká ní dúkìá tó pọ̀ kó ra òtítọ́ aṣíwèrè ojú pópó sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ah, ah. díẹ̀ díẹ̀ ẹ̀ súbomi. mi sí. irọ́ irọ́ irọ́ rọra díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ jókòó báyìí. èyí máa jókòó báyìí. Eh. Ah! èmi láláṣẹ àti olùdarí inú ilé yìí aida kantabisi ọ̀jẹ̀ ni o èmi lọ́lọ́run ṣe gbogbo oore inú ilé yìí fún a sì ti dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run àyìn tọrọ tí mo bá sọ yóò bá tẹ́ lọ́rùn ẹni tó fi gírámọ̀sì kò gbẹ́rù wá mọ̀mọ́ o ẹni tó lọ kórìí báàgì mọ̀mọ́ o téèyàn bá sì fún dùndùn kò ní fọ̀nkún nínú ilé tá a wà lónìí àti lálejò tuntun ìyàwó ẹlẹ́sẹ̀ osùn wá bímọ yé o. ìyàwó ẹlẹ́sẹ̀ osùn wá bímọ yé o. ọ̀rẹ́ mi kú ẹ. Ah, ẹ wo márìlì hmm. ìyàwó tó ẹ mọ̀ ṣẹ̀fẹ̀ lẹ́sùbò mi lélẹ́yìí hmm. ìwọ àtẹjátẹ sí wọn jọmọ gbọ́dọ̀ ni o torí èmi ò lè wá kú kẹ́nìkan bá lóun ní wèrè òun ọgbẹ̀mí mi ìyàwó rẹ̀ Marílì ẹ sì jọ kọ́ ọmọlùbọ́nú lẹ́yìn ni ọlálóhùn pé aya mi ìyáálé ilé rè ìyàwó tí mo fi ọ lérè hmm. kẹ ẹ wáá jọ kọ ọmọ lùbọ ẹ sì fẹ́ lò àbí. ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni ọ̀rẹ́ nǹkan ẹni ò tẹ ẹni púpọ̀ kí ló bí i. ìyáálé mi ẹ kúlẹ̀ o. ẹ pẹ̀lẹ́ mọ̀ mọ́ ẹ káàbọ̀. o jàre ṣé mo bá yín dáadáa. ẹ̀yin ẹgbẹ́ yín yín kọ́kẹ́ gbé kákò sẹ́ẹ̀sì. abẹ́ ẹ̀ wá gbà mí ni bí yàrá bá mọ̀ ń jẹ ni kéékèèké náà mọ̀ mọ́ gorí rẹ̀ ọwọ́ lé bí ẹni gìrì mú o ò ṣe kú ilé ìwọ èmi náà sì yà dákẹ́yìn sọ̀rọ̀ nígbà tí fògbójú wọlé tó ti ń kọrin rádaràdá mo ti mọ̀ pé nǹkan ti sí ọ. tẹ rí bọ̀dá aládẹ owó yìí àti ilẹ̀ lèmi ti mọ̀ pé orí wọn ti burú. àwa wí tán tó bá tiẹ̀ wà fẹ́ yàwó ó wá jarúgbó ọjọ́ àbáwọn mọ̀mọ́ tó ti tàtàtà ti. ọmọ ajé òwò àníyá. àwọn àlísì mọ̀mọ́. bí ó ṣe wà ẹ́ seventy one years ni wọ́n èdè àgbà. àsọmọ kékeré níyàwó wa. àwọn tó ti fàárọ̀ ọjọ́ wọn tapitó sóbò tútù sóò tútù tán ti fi kiri gbogbo támákì tán ti tàtàn tán ti ràtàn tó o bá tún gbà ya wọn ó mọ rí ìjà wa ọjà ò sí always guiding kò sí súra rẹ kankan lára wọn wọn ti wá ná gbogbo òsán alágbó tán wọn rí kankan sí wọn wá bọ́dọ̀ rẹ àwọn ló wá gbé wálé ló wá rò pọ̀ bọ́yọ̀ fáfi lè sẹ́ǹkì èmi àtọ̀hún nǹkan ti sí ọ mọ̀mọ́ ẹ wo bí ẹ mọ́jì òtàn yẹn ẹ̀ tí ì rí lé wá ẹ̀ tí ì rí lé wọ̀. ṣé èmi ni ọ̀nba wí àbáwọn ọmọ ó ti yé mi wọ́n ti ròyìn ẹ fún mi náà tẹ́lẹ̀ mo sì wá bá bẹ́ẹ̀ torí káròyìn èèyàn kò tó ká bá bẹ́ẹ̀ èmi ni mo ti fi gbogbo àárọ̀ ọjọ́ mi ta fi tó ká dúpẹ́ lọ́wọ́ ẹni ọba tiẹ̀ gbọ́jà lérí tó rẹ́ni rà tí òkúta mọ́ lórí èmi dúpẹ́ mo ta fi tó mo sì rérè ń bẹ̀ bẹ́ẹ̀ ni torí mo bọ́kùn mo bóbi kò sí mẹ́ta ọmọ ah. bẹ́ẹ̀ ni mo sọ fún ọ sọ wá gbọ́ èèyàn lọ́fàárọ̀ ọjọ́ tiẹ̀ tó fi ṣòṣì èèyàn lọ fún àárọ̀ ọjọ́ tiẹ̀ tó fi jalè àárọ̀ ọjọ́ tèmi mo fi tàbí tó mo dúpẹ́ sọwọ́ rírọ̀lẹ́ ayé ibi tí wọ́n sẹ̀rù mi kà mo ti dé. bẹ́ẹ̀ni kí wọ́n bá kọ́ sí wọ́n bá bò. ẹ wá kọ́ ní ibùdó kẹ́kọ̀ọ́ sí i kí ni lára tá tẹ̀ sọ àti ẹ̀gbọ́n mú mọ́kẹ́lẹ́ wá mo kọ́kọ́ gbà yín mọ́ra ná kò dín nǹkan tí mú ọ tí mo bá dẹjúlẹ̀ fún ọ ìgbà wo lò ní bá súnkẹ́ wọlé sọ fún mi ìgbà wo lò ní bá súnkẹ́ ìgbà wo lò ní bá fín ọwọ́ àná gbárùkù ọjọ́ ọlọgbẹ yà jẹ ọlọgbẹ wọlé sọ pé mi náà lẹran rírọ ọmọ pé mi gan ó wà lára mi ọmọ pé mi gan ò gbádùn kọlí ìrùkọ kò ní gbọmi kó gbẹ̀yìn. irọ́ ni sóòrí bèbí ṣe wàyí èmi ti wáyè fún mi ti wáyè fún ẹmu sóòrí mm. ìgbà mo gbélé àwa tá à ń gbélé mọ́rúwá àbí ilé ìwòlà ń gbé tẹ́lẹ̀ ṣé ìgbà mo gbé sùn bọ̀ sọ́lá òdì ṣé bó ṣe rí rèé ẹbí wọn náà sì ń gbé wíìgì ró tó kọ́ làbẹ́lẹ̀ ọmọ rìn rẹ ni ọkọ rẹ̀ ẹsẹ̀ kú. ayin abẹ́ ẹ̀gbọ́n mọ́ mi àti mọ́rílì ṣé ẹ gbọ́n bí ọ̀rọ̀ dé dúró yìí wọ́n ti ròyìn yín wọ́n lé mèrè nìyí ṣé wá rẹ́mi tẹ́ ń wo àjẹpọ́nbélé ni mí wọ́n ń pè mí lọ́sàn-án mọ̀ ń jẹ́ mọ̀ ń jẹ́ lọ́sàn-án mọ̀ ń jẹ́ lóru ni bàbá tó bí mi lọ́mọ ọ̀lẹ́yẹ lóògùn nìyá tó wò mí kan bá wọn ní ni wéré ládùúrú nǹkan tí mo ṣe fún ẹ ládùúrú bí mo ṣe forí ṣe tí mo fọrùn ṣe fún ẹ tó ṣé nǹkan tó fẹ́ẹ́ fi sọ fún mi lélẹ̀. ọrùn wo ló fi rẹ o. ọlọ́run jàgínní bíi ti dolú ẹ̀fọn sọ ọlọ́run ni ha ebi gbà sí ìyá rẹ níyà ń jí ọ wọn lọ rárí orí burúkú ẹlẹ́sìn òsì orí ìrìnyà kiri bọ́ sí tọ̀ọ̀bù ní wàá ní tọ̀ kí n wá bìkan kí n fi ọ sí ó sì dá ǹbọ̀ láwọ̀jẹ̀ kí wàá lóde mo fi ọ nítorí pé ẹ lówó mo sì fẹ́ lé nítorí pé obìnrin ní ọ̀rẹ́ wa èmi yàmọ̀ pé ẹ lẹ́yẹ ìmọ̀ kan tó náà ti di mi ìṣòro gọ́gbẹ̀ kò sí wàhálà. ẹ mọ́mì kéèké kò tiẹ̀ sí tó le bẹ́yìn bá ti fi bí ọwọ́ fọwọ́ sí bí ọwọ́ gbé èmi yín ọ̀dọ̀ pawọ́pọ̀ ni ṣé wàá lẹ́nu bíléèdì ẹlẹ́nu rẹ́sọ̀ yìí bọ́ bá ti lóhùn ò ní gbà ẹ̀jẹ̀ àjọ pawọ́pọ̀ kálẹ̀. ọ̀rẹ́ mi ìyàwó tó ṣẹ̀ wọlé náà Ah. èmi ò ní ọmọ ọ̀gùn mi mọ rírì. ṣùgbọ́n sórí ìyàwó ẹ̀ tuntun ìyá jẹ́ ni o wàá pọ́n lé gẹ́gẹ́ bí ìyàwó ẹ̀ ni torí tó o bá pọ́n lé wàá tẹ́ kò sí arúgbó aṣọ má balẹ̀ kankan yàtọ̀ sí orogún ìyá ìyá mi àwọn ló tún kù ṣó ń gbọ́ mi báyìí wàá pọ́n wọn lé gidigidigidigidigidi torí tó o bá pọ́n wọn lé wàá tẹ́ <laughs> ìbọn orí tó kú tí ò ní náà o. ìbọn ọjà tó kú tí ò lérò mà ìbọn oko tó pọ̀ pọ̀pọ̀pọ̀ tí ò lórí gbùmọ̀ ẹ̀ ń ṣe orí burúkú mi ní Ah! bẹ́ẹ̀ni ọ̀rẹ́ mi mọ̀ ni ọmọ kó ti pẹ́ tí mo ti mọ́ ń fojú sọ fún ọ ti ya wèrè ah. ẹni ayé òye tó gbalẹ̀ ayẹyẹ olòṣì tó sì wọ́n wá ẹ ti ń sorí ire ní ìwọ ló ń tẹ̀lé yìí ká sáfá fún bàbá ọkọ. Eh, kò sí wàhálà ọ̀gáníìkì fọmọ tá a ṣe ìwọ bọ́ sí yàrá àlejò mọ́rílì ìwọ bọ́ yàrá mọ́rílì ah, àbíkẹ́ mi ìjọba yàrá. o ní fẹ́ ṣe bẹ́ẹ̀ kọ́dí o ní fẹ́ ṣe é ẹ wo ẹ wo ẹ fọ ẹsẹ ògùn ẹ ṣe ẹ máa ṣe tí wọn kán rìn lọ. ilé ò ní gbọ́ kó fẹ́. olówó orí mi ọkọ mi alátàndá àtẹ̀mí nìkan ṣoṣo. ọmọ ají lánàá ọ̀ṣọ́ ọmọ ají fọjọ́ gbogbo dàbí egbin ẹni obìnrin kò lọ́nà tó bú ẹkún tó ní bẹ́lẹ̀ yóò bá jọkọ̀ ẹ̀yìn àti ìjálé ẹ̀. Ah, orí mi ti mú dá lóhùn pé ẹ̀kún gbọ́ kí lóò torí gbọ́. mo fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ wò inú mi ò sì dùn bá lè fún mi. àti inú ilé àti kọ̀rọ̀ àti kọ̀rọ̀ kan dùn inú ilé ti lálẹ́ òkú àyà mi. èsì ní ìjì ọgbìn. àmì o. èèbọ̀ pé àbí rónú. àmì. èèbọ̀ bí àbí. àmì. ọ̀gẹ̀dẹ̀ igbódò ọ̀yá gan ọmọ yọyọ́ ní alájí. àìní ah, lè yọ ọmọ gbáyún o. agbára náà mo fẹ́ kí àwọn ọmọ mi kí wọ́n kó wá sínú ilé kájọ mọ gbígbé ayé àlàáfíà torí bí mo ṣe dá wà nínú ilé wa táwọn gbé lọ́hùn kò dùn mọ́ mi nú. ibi ọba gba abẹ́rẹ́ yóò gbòkè díẹ̀ àti gbàgbà àwọn tá a gbé nu ilé àsáwọn sáwọn ohun òjò tá bá sì mórí àwọn ọmọ tí wọn bá bá tí wọn fi ń tàn lójú ó yọ ọ̀rọ̀ rùn fún wọn láti. bẹ́ẹ̀ tí ń rí ọkọ mi mo jẹ́rìí rẹ̀ sọ́tàn àbùkù ó kù o ẹlẹ́ẹ̀kejì tó tún dàbí rẹ̀ ni pé mo fẹ́ kó o ṣègbéyàwó alárinrin fún mi táyé ò gbọ́ tọ́run ó mọ̀ tí wọ́n mọ̀ pé ah tẹ́mi náà wà wé tẹ́lẹ́gàn mọ́ gèlè mm. ah fóònù ìbá ṣe rí tó bá lè ṣe fún mi. mo rí ni kò dúró gbà. tàbí ẹ̀rọ ọlọ́run. ẹ rárá kò dúró gbà níwà sí tẹ̀yìn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ lọ́jọ́ kan náà. ẹ dákun náà kí ẹ fẹ́ sí papọ̀ náà. ní ti ẹ̀fà kò pọ̀ tèmi nìkan ni. ẹ ṣègbéyàwó. bẹ́ẹ̀ ni tó bá tẹ̀yẹ ni gbogbo kó díwọ arúgbó mo yàtọ̀ lé mọ́ mi. èmi yẹn sàtọ̀ lé òsínra ta mọ́ ṣe bẹ́ẹ̀ irú ọkọ ìyàwó ọmọ tí ẹ lójú tì kọ́ di èmi ọmọ rẹ́yìn bá wí nígbà wa wo sòsò ló ṣègbéyàwó fún mọ́rí o ṣègbéyàwó fún mọ́ńkélé orí arúgbó ló ti fẹ́ bẹ̀rẹ̀ o tún wá fẹ́ mú tán wá ló ṣe lálásepọ̀ owó ìmọ̀ ń gún ọ̀gán kọ̀ dí. ìyá wa awítẹ sọra yìí di sàláwà ni. ẹ mọ̀ lójú tì ẹ lójú tì rárá o ọmọ tẹ́ ẹ ti bí tẹ́lẹ̀ ó yẹ kán bá yín sùn ètí ń jò tọrọ bí ọba jẹ́ ni ẹ̀ní bọ́ ti àbígbẹ̀yìn yín ẹ wá gbé lẹ́sẹ̀ ẹni ọmọ forí rọ yẹn ẹ ní ojú tì rárá. ìyá máa dùn wá ni ìtì ń tà wọ́n jù sí ìrò wọn lọ yọ máa dùn wọ́n ni kẹ́ẹ̀dì ee ìgbàgbọ́ ju tí rò wá lọ yọ máa dùn. òdòdó pèsè kọ yìí ọjọ́ bẹ́ẹ̀ náà olùwájúdé kan lọmọ olùwájúdé olùwájúdé gidi olùwájúdé kan olùwájúdé kan olùwájúdé kan olùwájúdé kan gẹgẹ gẹgẹ gẹgẹ gẹgẹ gẹgẹ gẹgẹ gẹgẹ gẹgẹ. ayé mi ooo kámọ́ mi kámọ́ mi ẹ so sùn. ọyọ tuntun. ìrírí bá wí ọjọ́ ẹkún yín dín kan. àti mo rí li ṣé ń àbí ń dùn mọ́ ẹ. orí yín ló burú. àìná mi lórí bàbá ń bọ̀. ká máa ṣe sùúrù ká máa rọra gírígírí ṣayé o ká máa rọra ohun àfẹlẹ̀mú ní tọ́jọ́ ká máa rọra ohun àfipámú ní yọ ní lẹ́nu ká máa rọra ká máa ṣe sùúrù o ká máa rọra o ká fẹ̀lẹ̀ ṣe ṣé ìwọ náà ronú ni a mọ̀ ń gbọ́rọ̀ yìí lówó ó mọ̀ ń láronú àmọ́ lè jókòó ká mọ̀ kárí bọnú báyìí nǹkan mọ̀ ń ṣe wá nǹkan ń ṣe wá oṣù bòmí òbí. Hmm gbogbo bó ṣe ń jókòó tí wèé sọ̀rọ̀ ẹ̀ ah, ibi tọkọ wa ti gbà yọ sí wa yìí ó kan èmi léegun o ó kàn mí léegun gidi ni ìmọ̀ tí mo fẹ́ ṣe ojoojúmọ́ mo fi ń ronú. ó ti sún mi mi mọ nǹkan tí mo lè ṣe sí i. ìtò ọmọ wí ti ẹ̀ nù tá a bá ní ká gbé ọ̀rọ̀ ká gbé gbóná náà kó o tó sẹyọ ọkàn yìí ó ti sọgùn ó ti sú mi ìmọ̀ nǹkan tí mo fẹ́ ṣe ọkọ wa mọ̀ pé mi ò gbàgbọ́ ó mọ̀ pé ń gbá lórí tèmi gidi sórí ń gbò ó ti fi ọ wọlé tí mo ti gbà ọ́ tó wá wò pé wọ́n tutù obomi àpò ló fi lè lóun ó fẹ́ yàwó kẹta èmi wá ń ro nǹkan kan o. kí nìyẹn o. mò ń wò pé ká yín ẹpin fún yà. yà á ràn lọ sọ́hún ká wóògùn èkúté ká pòónú oúnjẹ fún wèrè àbí ká mú pílò ká ìgà dọjọ́ kejì ká níyà ti páyín hmm. káwa mọ gbádùn ọkọ wa lọ. Hmm. ẹ kú àpérò. ẹ kú àpérò. ẹ sọ̀rọ̀ mi lẹ́yìn àbí. Hmm. mo ti rí bẹ́ẹ̀ náà bóyá lẹ mọ̀ pé abetí ìlú kára bí ajere mi mò ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wò ó ẹ jẹ́ sọ ara yín. Hey! ẹ jẹ́ pé ara yín kẹ́ ẹ pé àró kẹ́ ẹ pé ọ̀dọ̀fin kẹ́ ẹ kìlọ̀ fún ẹ̀yin méjèèjì sẹ́rí gbogbo ọ̀mọ̀ràn tẹ́ ń gbà yìí ẹ kàn fi ṣera yín lásán ni bóyá lẹ mọ̀ pé wọn ìgbójú àgbà gbé ìmọ̀ràn àgbà ìmọ̀ràn tẹ́ ń gbẹ́ jẹ́ jó tètè lọ rèé túká torí ẹni bá ran kúrò mí yọmọ nsọ lọ́rùn dèmí ni o bẹ́ẹ̀yàn kan bá wá ní kí n kú ìsọ fọ́ńtàn pé àpáta lèmi ẹyin adìẹ lòun bó bá forí sọ mí báyìí yọmọ kú ni bẹ́ẹ̀ ni mo wí fún yín ẹ wò ṣe fẹ́ gbọ́ ajẹ́ tèmi ọmọ láàánú ìlẹ́jọ́ àánú ọ̀ràn yàn ìkọ̀ láti tẹ etí aṣọ tèmi mọ́lẹ̀ ẹni tí ó sì kọ̀ láti tẹ aṣọ tiẹ̀ mọ́lẹ̀ kò ní bẹ̀rù bí tani ẹlẹ́ni bá ya o. gbogbo ọmọràn tẹ́ ń gbà ń tẹ́ ẹ̀ bá fẹ́ forí ara yín gbé ẹ lọ tọwọ́ ọmọ ara yín bọ̀ sọ o bẹ́ẹ̀ ni mo wí. màmá ẹ kú òun bẹ́ẹ̀ ọ̀rọ̀ òdùn lẹ́nu yín kí ló ṣe yín gan-an ṣé torí pé àpọ̀ yín lé ẹ wo bí àpọ́kúlé là lọ́fọ̀ọ́sẹ́ o mélòó mélòó ru ẹ̀ ṣé torí pé àpọ̀ yín lé ẹ̀ tiẹ̀ ní ojú tì í ẹ̀yin àti irú àwọn ọmọ yín ẹjọ́ ń du ọkọ ọ̀rọ̀ sì ń dùn lẹ́nu yín awítẹ́ lágọ̀ọ́ adìẹ kan ni yín ẹ̀yin bẹ́ẹ̀ ṣe wáyé àjẹ́ ti yín èlèjú àánú o àjẹ́ ti yín ṣe gbá o ẹ wo bíbẹ́ lájẹ́ mi sílé yín ni àwọn gò dẹrùn òun lè gbẹnu tì kó mọ́ wo èmi ò gbàgbó rárá rárá mò ń pọ́n yín lé ni tóun bá lòun ò lè bá yín dọ́gba olóde mọ̀ bẹ̀rù yín pé wọ́n mọ̀ nàrùn wò lókè bẹ́ẹ̀ bí bá gorí àga tì yín ìlú yín rọ yèpẹ̀ sí yín lẹ́nu kí ni wèrè ọ̀hún. mẹ́ta láàrin òkú oh. n dùn ọ náà nù yìnyín bá yín ọkọ ọmọ wa bá fi ọkọ ni dùn èmi yín ẹ kéré sí mi débi tá a lè jọ máa ṣe fàǹfà wa lọ́wọ́ èmi kanlẹ̀ wàá fẹ́ ni mo sì tí wàá mọ gbẹ́ ní wàá wọn jókòó ni ẹni bá wàá mọ̀ pé ń kó lọ rè po bọ́ńtọ̀ ń bá sùn lójú oorun lásán mọ́jèlé ò ní wọ́n nù ú. bẹ́ẹ̀ bá ní jẹsọ́ lẹ́nu ilé ẹ lọ́mọ àlè ni mí. bẹ́ẹ̀ mo wí. ẹ pẹ̀lẹ́ ọmọ ọkọ tí ń fọkọ́ roko ó ń ra sẹ̀. àwítọ́ ni ẹ̀jẹ̀ kan làwọn ẹ tiẹ̀ kọ́kọ́ sọ ara yín káwo ná kí ni nǹkan náà ẹ wo bí èmi kò gbádùn kẹ́kọ́ bó ṣe ń ṣe yín lọ. ara ẹnu wọn ń sọ̀rọ̀ ọgbẹ́nu tì àná ò ti bomi àpòjù ẹni tó yẹ ká túwèrè lẹ̀ fún kí wọ́n fò lé lọ́rùn kémi mú lẹ́sẹ̀ ká yí kwana wèrè ìfẹ́ lálẹ́ wo níbi tá ò lérò ṣẹ́ olúwa. mo rí ni àbọ̀ pàdé yín wọ́n ti fún mi lábọ̀ àbí èsè bẹ́ẹ̀ ẹ̀yin wá pé bíríkó tó ẹ pé bíríkó tó ẹ̀yin fẹ́ gbẹ̀mí ìyàwó mi ẹ dákun ẹ dúró náà sẹ́yìn ò mọ̀ pa gidi ata kò tó tọmọ lọ ẹ̀yin wá ń sọ ọ̀tẹ̀ ọ̀tẹ̀ tó jù yín lọ ẹ wo mi ẹnikẹ́ni tó bá sọ̀tẹ̀ yín nìkan bá ń kọ́ yín lẹ́kọ̀ọ́ ni kò dáná yín burúkú yá yín àkàndá my dear olówó orí mi ò pọ̀ mo fowó àtọmọ di ọlọ́run sórí àwọn kinní wọn wọ̀nyí wọn ò mọba ẹni tí ò bá sì mọba ní ìfọba sí i bẹ́ẹ̀ bá a bá pàjíhànjì ẹrù ò ní ba ìjímèrè bàbá ọbọ hmm. èmi lè ro kúrò àánú àwọn tó nìyẹn ní í ṣe mí ẹ wo ẹ jẹ́ kí n sòótọ́ ọ̀rọ̀ fún yín bóyá torí pé a fìdí gbòdì àjọ ń fọkọ pọ̀ kọjá ẹ̀mẹ́gbẹ́ yín kọjá ẹ̀mẹ́gbẹ́ ìyá yín ṣé wàá rí lórí tàbí tá a dé yìí n ó fira mi hàn yín ìdí ẹ mọ bí mo ṣe jẹ́ kò burú bí bá wá fira mi hàn yín tán tẹ́ ẹ bá tó wá kọ̀ tẹ́ ẹ ní kò tí ì tó nǹkan kan fún yín ẹ wàá rí mi lódindi ẹ farabalẹ̀ ọjọ́ abáríbi náà níbi wọlé òní náà ni àṣìyàyà ọmọ olódòdẹ àṣìyàyà ọmọ ọlọ́kà bàbà tó o bá délé kó o sọ fọlọ́kùn sẹ́ni adé kó o ní wọ́n ti tọ́ mi mo fẹ́ ṣòro ọ̀pàpà paradà bẹ́gùn bá wọnú aṣọ apọ̀ǹdà ọ̀pàpà paradà bádìẹ bá sunkún aṣọ ìyẹ́ bò ó yẹ bò mí. ẹ tí ì rí nǹkan kan èyí jẹ́ ká ẹ mọ̀ pé ó ní ní gbogbo yín ọgbó èmi lẹ sọ di gìtá yín ṣe rí nǹkan tẹ̀ ń wò lọ́wọ́ mi nǹkan ọmọkùnrin ọkọ wa lọ́wọ́ mi. Ah, bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ bẹ́ẹ̀ ni ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣebí tiẹ̀ ń yọ sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan bí ó tiẹ̀ faṣọ di mú tí ó ṣe ṣebí ń yọ sí ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣẹ́wárí lórí tàbí tá a dé yìí kò sẹ́nì kankan tí ó rí inú yín mọ́ ojú lásán lẹ fi rí ètè yín ọ̀bà mọ́ lẹ́yìn kẹsùn kẹ́ ẹ jẹun nínú ilé yìí pé bóyá oorun kan yọ̀pá yín pọ̀ kò sí mọ́ bí n bá nílò rẹ̀ wọ́n mú jáde òní náà sì ni. Mm ẹ má ṣe bẹ́ẹ̀ tuntun ẹ mọ̀ pé mi ò bu yín rí ẹ̀hún tájọ jókòó tì náà ni ẹ̀jọ̀ ń torí ọlọ́run má ṣe bẹ́ẹ̀ tuntun ẹ má fi ìyàwó. ọ̀pálábá lórúkọ tá a pè nǹkan ọkùnrin ọmọ tuntun abẹ̀gẹ̀ lójú ni tábó ọyá ìwọ ọmọ tuntun abẹ̀gẹ̀ lójú ọyá mo fẹ́ fi pamọ́ sí ọlá báyìí ìjọkíjọ ti bá nílò wákàwákà dájú gbogbo tẹ bá fẹ́ dẹ̀ mọ̀ dàbá yìí sẹ́lẹ̀ tí ì rí fíìmù ni fíìmù ńláre o ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ fọkànbalẹ̀ ń tiẹ̀ ọkọ wo ní ṣòro o torí bá a bá wíta láì wọ́n pa arúgbó ni mí arúgbó ni mí ẹ dákun kí lọ mẹ́kẹ́ ń jẹ tárúgbó ni jẹ. àjẹmílà ni bẹ́ẹ̀ ló lè jẹ ọmọ ijó níbi rẹ̀ dáyé tí wọ́n pè lárúgbó. ọ̀rẹ́dà gbogbo ìgbàkigbà tí mo bá ti nílò rẹ̀ mo mú jáde a sì mọ̀ ṣe bá a ṣe mọ̀ ṣe kò jù bẹ́ẹ̀ lọ ta ló tún lọ́rọ̀. ah no comments. wọ́n rí lè. ẹ̀wẹ̀ mọ́ bínú ṣe rí ẹ̀yin àgbà náà lẹ mọ́ ní ẹ mọ́ ló ṣe bí òwe pé ọ̀rọ̀ ṣe sọ ń fìtílà àfi tíná bá kú ẹ wọ ẹgbà mí. Eh, eh, ọ̀rọ̀ wo ló wá le tó bá wọn. Mhm. ṣe rí bẹ́ẹ̀ ṣe wáyé ẹ mọ̀ pé wọ́n mọ̀ yín gan gbogbo ìlú yìí òkìkí yín sì kàn torí pé wá jẹ́ èèyàn pàtàkì ẹni yìí ẹni ẹ̀yẹ ah mo gbé fún yín o ẹ wo mm. òṣùbà yín rè eh. ni mo fi ní wá bá yín kí n bẹ̀ yín ẹ̀dà mi mọ́ ọmọ tọ́ o torí bí mo eh. ṣe wà yìí. dúró ná mọ́rìlì àbí ọ̀rọ̀ sáà nílé lè káfọ̀ bẹ́ẹ̀ bù alẹ́ sì ìbọn ọmọ lẹ́rù kọ́ mọ́ lè rọ bó bá ti rí gan ni kò láàrùn mi ah. ilé ikú wọn ti jẹ́wọ́ àrùn. bẹ́ẹ̀ni ṣé rí bẹ́ẹ̀ ṣe wà yìí mo láìkí yín gan ládùúgbò o níwọ̀nba tí mo mọ̀ ń pa yín mo rí yín tán ẹ̀yin náà sì rí mi tán ṣe é sì mọ̀ pé àwọn díẹ̀ díẹ̀ ń lu iná wọ́n mọ̀ pa jẹ́ ni wọ́n mọ̀ pa jẹ́ ni yín. wọ́n yìí sọ báwọn ọwọ́ sọ yìí pé àwọn àgbà. ẹ mọ̀ bínú ẹ̀yin àgbà ẹ̀yin àgbà tí ń gba láìlára mo fẹ́ kẹ́ ẹ gbà mí ni ìyà ń jẹ mí gidi mm-hmm. ìyà ipò ẹ̀sìn pọ̀ ni mo fi wá ní kẹ́ ẹ ṣàánú mi kẹ́ ẹ dà mí mọ́mọ́ tó kẹ́ ẹ bá ń kọ̀ ìyà tí ń jẹ mí kémi náà lẹ́nu ọ̀rọ̀ tá pé tèmi náà bá ṣe háì gbogbo wọn báyìí wọ́n mọ mi títí ni ẹ dákun torí ọlọ́run ẹ dákun. dèndèndèndèndèndè inú tèmi náà dùn ipò ọ̀dà àyàn mọ̀. kò burú gbogbo àlàyé rẹ pátápátá ló ti yé mi kí ni nǹkan tó wá fẹ́ kébi ó ṣe fún ọ gan-an. Ah, kò sí ìṣiṣẹ́ kò sí àìṣejú pé kẹ́ ẹ mú mi wẹgbẹ́ àgbà kémi náà rìn ọ̀tún kí n rí ìyá kí n rìn sósì kí n rí ìyá kí n máa falá kí n máa falá ká mọ̀ pé mo mọ̀ yàn kémi gan láṣẹ lẹ́nu. wọ́n dá ọ lójú. bẹ́ẹ̀ ni. ó fẹ́ wẹgbẹ́ àgbà èèyàn mọ̀ kẹsẹ̀ bodò kó tún mọ̀ kígbe òtútù. òótọ́ ló sọ nítorí àwa náà ni ọ̀gbàgbà ti gba láìlára bẹ́ẹ̀ ni àwa la bíya máa bọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ àwa la fẹ́rẹ́ gẹ́gẹ́ níyẹn hmm. ọlọ́yún bẹ̀rẹ̀ abirù gẹ́rẹ́rẹ́ hmm. àmọ́ síbẹ̀síbẹ̀ so o ti rò dáadáa so dá ọ lójú pé o fẹ́ darapọ̀ máwọn àgbà. Oh ẹ wò ó dá mi lójú bó bá ti wá dán ọ lójú pé o ṣe tán o fẹ́ darapọ̀ má gbà o fẹ́ bá gbà jẹun o fẹ́ ká gbà o mú ọ rìnrìn àjò kò sí ìyọnu. ẹ ṣeun mọ mi. ọ̀dà ẹ ṣeun bó láti àwọn aṣojú òlọ́jọ́ pàdé. ọlọ́run ò sọ ikọ́ rẹ̀ dòdòdó ọlọ́run ò sọ ikọ́ rẹ̀ dòdòdó èmi ọkọ lájọsùn ikọ́ orogún ti jẹ́ o ọlọ́run ò sọ ikọ́ rẹ̀ dòdòdó. àkọ́kọ́ lóòró kò ní gbayì o àkùgàn ọkọ kò ní lè jókòó èmi ò kọ́kọ́ lóòró ni mo ṣe ń gbayì o apẹ̀gàn ọkọ kò ní lè jókòó ẹni pọkànlé ọ̀rẹ́ ò káyé wa lè dùnyùn gbà o apẹ̀gàn ọkọ kò ní lè jókòó. kó nílé jòkó kó nílé jòkó apẹ̀gàn ọkọ kó nílé jòkó. ẹ bá ń wọ́bẹ̀ ń wọ́bẹ̀ lùbọ́ o ẹ bá ń wọ́bẹ̀ ń wọ́bẹ̀ lùbọ́ o ìyàwó mi kú torí tìdí bí iṣu ìyàwó mi kú torí tìdí bí iṣu o. ẹ̀bá ń wọ́ bẹ́ẹ̀ ń wo bẹ́ẹ̀ o. àwọn bú mi kò dùn mí ẹjí ó wá tẹ́ ojúgun gbà bí igi dáńgbó ẹ lẹ́nu gbùrú bí ẹ ní ìdámira á lára wòsíwòsí wo ń kókó bú mi ìyàwó olórí kúkú kò lè bú mi kórí o kò lè bú mi kórí ìyàwó tó ṣe pọ́ǹbù tó ṣàjẹsí lẹ́nu bí òròmọdìyẹ kò lè bú mi kó orí lè gbé. ó ṣèwọ ni o jẹ́ ń lè bú ọ ó ṣèwọ ni o jẹ́ ń lè bú ọ abiwájú tẹ́rẹrẹ lọ bí igbá abètè bí ètè pọ̀nmọ́ ẹ̀ẹ́kẹ́ yọ pálọ̀ yọ yàrá àtàrí lọ bí ìgboro èkó sọbọlọ ni ìyàwó sọ bàbá ọkọ fọ ọ di mú sọ fún mi jẹ́jẹ́ ń wò ní sòfófó àǹtí ládùúrù gbogbo nǹkan tí mo ṣe fún Quadri kò sóhun tí Quadri ìfẹ́ tí mi ò ṣe fún ládùúrù bí mo ti ṣe fún tó àti bí mo ti ṣe fẹ́yìn náà tó hmm. ṣó wáyé kí Quadri kó gbé ìyá àgbà lórí ọmọ rẹ̀ gbá <sighs> ṣe bẹ́yìn àgbà lè máa ń pa lóhùn pé tí ẹnu bá jẹ ojú á tì hmm. ṣó wáyé kó rí bẹ́ẹ̀. kò yẹ kó rí bẹ́ẹ̀ lọ́dọ̀ tiẹ̀ Quadri tó sì bóun ṣe fẹ́ kó ó náà rí nítorí ṣó rọ́rọ̀ tó wà ń lẹ́yìn ó sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí ni o ìṣòro kò ṣeé pọnla iyọ̀ sì ni kò ṣeé tú dànù àìmọye ìgbàlèmi àti kọ́dírì ti jà ń torí ọ̀rọ̀ yìí tó takú wọn dédélẹ̀ pé bóun ò ṣe ṣe tónu bí sì ṣe ṣe nǹkan mi ni kó mọ yí padà mo sì fẹ́ kí wọn náà mọ̀ pé eku tó dá yìí lẹ́ni jẹ́ ẹ dá o mọ́rìlì lọ́ọ́ gbogbo ọ̀rọ̀ yìí lẹ̀ o tí mọ́rìlì bá fi kọ́dírì lọ́kàn balẹ̀ ni ṣé yóò tún lóun ó lè gbé ìyá àgbà lọ́mọ rí gbá àìnífọ̀kànbalẹ̀ ló tì í ọ̀rọ̀ lọ́wọ́ àsọkalẹ̀ ní ìsìn lọ́ládúró tó o ṣe fún un ló tún sì règùn sèmi náà pé o ṣe fèmi náà ẹ wá ṣe mo dúpẹ́ èmi náà fẹ́ jèrè àwọn ọmọ mi èmi ò tí ẹ mọ̀ pẹ̀lú rẹ náà tó lè mọ̀ sí règùn ṣùgbọ́n nígbà tó ti wá rí bó ṣe rí hùn á tún dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run náà ni mo fẹ́ ṣèyá àwọn ọmọ mi àwọn ọmọ mi kéré yìí sì fẹ́ kú báyìí ṣáyìn náà mọ̀ pé ìyá tí ẹ ń gbé wálé ẹ mọ̀ pàtíkúlà àwọn bó ti rí ẹ wá dákun bó bá kún lọ́dọ̀ yín ó kún ni bó bá ṣẹ́kù ọ̀ṣẹ́kù bó bá fà ọ̀fà ni gbogbo ohun tẹ́ ẹ bá ń ṣe ń lé yín ẹ dákun ẹjọ́ ọmọ ọmọ ń lé yín ẹ jẹ́ mi náà yanjú àwọn ọ̀rọ̀ tèmi náà kọ̀ọ̀kan tí mo ti rẹ́rù ẹlẹ́rù tí mo ti gbàgbé tèmi sí bọ́ stọọbù ẹ dákun jẹ́ ìyanjú rẹ̀ tó o ti gbọ́ kọ́ mọ̀ wàá fapẹ́ tó mọ̀ sí règùn sírú wa ẹ̀ mọ́ ni o. àǹtí ṣe ń tẹ̀sán mi. kí ni kí n sọ ṣé ń lọ mẹ́gba kí n ná ni Abi kí n rè léyà jáde àbí kí n ní ọmọ kóbọ̀ ń bí. ẹ dákun ṣé bọ́ọ̀lù kì í kí ló fẹ́ kí ló fẹ́ ṣe. mo fẹ́ gbé sáfíríkà máa jìkì yorùbá. áfíríkà máa jìkì yorùbá kọ́. bí ah, bá ju ní kú. bí bá ju ní kú. ẹ jẹ́ kí sáfíríkà máa jìkì yorùbá. tálà àwọn kí ló dé kí ló ṣẹlẹ̀ tálẹ̀ yín. níbo níbo ni tani tani tani nílé bàbá wa ni tani. tani bàbá òwèrè. àìwò nǹkan wọn kẹ́ ẹ̀. tani ní ìbọlẹ̀ tí wọ́n ṣẹ̀yẹ̀ ní sọ́ọ́ni. Ah, bàbá wa kọ́lọ́lá jùlọ ọ̀túnba mr kọ́dírì. kọ́dí òun <laughs> ni bàbá wa. kò sí ọmọ ìdánlé pákó o kódà kò dánlé bíríkì ẹ̀yin wò sùsọ ẹni kọ̀dí bàbá yín sẹ́ẹ̀sì rin ní ah. àbọ̀lù yìí lóògùn tí gbogbo èyí ó bá tiẹ̀ wájú ọmọ tí wọ́n tó ọjà haúsá tó ọjọ́ ibo ọ̀nà òsì bọ́yọ̀ lè bá bẹ ẹ̀já tán ìsún táyà ń báwọn ah. àti wọn náà oníkọ̀dí ni ọlọ kákò ah. <laughs> dákun kí gan-an ni kọ̀dí ó gbà lọ́wọ́ rẹ̀ náà torí ìtì mọ̀ lọ́wọ́ kákò ẹ wo bí kọ̀dí tèmi mọ́ èmi ní kọ̀kọ́ bímọ fún un ah. kò sì tí ì ṣètò ọmọ báyìí ó di gbọ́ lọ́nba yọ̀ǹda ẹ̀yin ni kẹ́ wá kó orí ibú tí ń ṣe yín kẹ́ ẹ gbọ̀nà bí tẹ́ ẹ ti wá lọ. Ah. Eh, ẹ lápàdé sálámù yìí ni kẹ́ wọ́n bá dá sọ̀rọ̀ wọn o bẹ́ẹ̀ ni ẹ bá dá sọ̀rọ̀ wọn tẹ́ bá yẹ kó sọ̀rọ̀ tó sọ sí wa tán kò sí tí wò bí awé. ẹ dẹ́kun ta làwọn ìbọn náà ti wá ìbọn náà ti já wá ìmọ̀ wọn. àwọn ọmọ mi. bẹ́ẹ̀ ni ojúlówó ọdún ìdàgbà ọmọ mẹ́sà náà mọ̀ tẹ́ ẹ kó dání ẹ̀rí bọ́ ṣe rí. ọmọ mi ni. ẹ̀rí bọ́ ṣe ń ṣe. bó wọn ṣe ṣe. ẹ̀rí tán ka one two three níbi níta lé epo wọ́n wá kó pákó ẹnu bí ẹni fẹ́ fo gọ́tà àwọn eléyìí wá wò sùsùn wọ́n ní kọ̀dí bàbá àwọn ẹ̀dá kò sá sí ìrìn ni. n ò sì rí ilé bàbá wọn wọ́n wà bàbá wọn kéke kọ́dírì ilé ah. bàbá wọn. ọlọ́run ọba mọ̀mọ̀ jẹ́ kàbùkù lọ́jọ́ alẹ́ o mọ̀mọ́ orí yín ò mọ̀ pé mọ̀mọ́ ẹ̀ mọ̀ ti sí èrè mọ́ tilẹ̀ gidi tẹ́ ẹ̀ bá tiẹ̀ wà lójú tì tẹ́ ẹ̀ ní ọgbọ́n tẹ́ ẹ̀ ní làákàyè tẹ́ ẹ̀ rí èèyàn bá yín sọ̀rọ̀ ẹ̀ ń bá ọmọ inú yín ẹ̀ ń bá sùn ẹ̀ ń bá jí ẹ̀ tún wá lọ kàn géńdé tó ti tó níyàwó káṣẹ̀ gbà pọ̀ ń ponú ẹ̀ ti lórí wọn tẹ́kínní fẹ́ kàtẹ́lẹ̀ náà kí lẹ wúlò fún ọ̀rọ̀ yín dàbí ẹni tí ológo tó mọ̀ gògóró ni ìrìnyà yín ti dé yín mọ́nú kòkò ó wá mú yín wálé ọkọ ìrọ̀ ọmọ tó bí ó wá ní ẹ wá mọ̀ sí lọ́dẹ̀ẹ̀dẹ̀ yín wá ní èmi èwo báyìí èmi èwo kàtún èmi èwo kíníkan ẹ ti yá wèrè ìwọ gan lọ ya wèrè. bẹ́ẹ̀ni. torí bọ́ọ̀ bá ya wèrè ni sọmọ pọ́nrin ẹ̀ ní tìjú ẹ̀ lẹ́jú tì orin náà lọ́mọ ọkọ̀ ń dojúmọ́ mm, mo sì mọ̀ pé mo ní èmi ò sọ fún ọ pé mo ní tìjú torí gbọ́dọ̀ tó ń pín tìjú èmi ò sí lé sọ wá rí àwọn ọmọ yìí inú ilé bàbá wọn wọn wà mọ́ nílé ayé wọn láà oko ṣe èrò làgbẹ̀dẹ̀ ń rọ kọ́ta bó ṣe dùn ún ṣe sí ìwọ́gbọ̀n òṣìṣọ́ fà kọ́tọ̀ yẹn rí kó o tiẹ̀ e bí kan kó àmọ̀ bíi tí rí i. ó tó kẹ ẹ sọ̀rọ̀ pẹ̀lú wọn tẹ̀rí wọn tán ẹ tún mú wọn wálé ìkọ̀dí kó tún mọ bá yé bọ́ mọ́ ẹni bọ́yà ni ó bọ̀ mọ́. bàbá wọn kékeré nù. <laughs> àwọn ọmọ olóríire ló ń pè lọ́mọ pọ̀ bí ọ̀sán bọ́ bí wọn bá nírú àwọn èyí ò ní sọpọlọ nkẹ ọ ọ̀rọ̀ mọ nínú àwọn eléyìí. ibo lẹ ti kàn wọn mọ mọ torí wọn méjèèjì ò jọra wọn. èmi mo bí yan lóòótọ́ lóòótọ́ lóòótọ́ ah, bàbá kankan ló bí àwọn méjèèjì. kí ni ọkọ ẹgbọ́rọ̀ lẹ́nu bàbá máa jọra wọn. ó ní bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí àwọn. bẹ́ẹ̀ méjì máa jọra wọn. bá a bí yan fún bàbá mẹ́wàá kọ̀ọ̀kan. Ah! bàbá ẹ fẹ́ fi kọ̀dí ṣe bí ọkọ̀ kẹrin ẹ tún wá mọ̀ géńdé ìwà mm. àmọ̀mọ́ bí mo bá sùrù bò yín sẹ́rí ah. bẹ́ẹ̀ sì ń ṣe ẹ́ ṣe bí ẹni tí ò ní làákàyè ah. tí mo bá sùrù bò yín ẹ lẹ̀ ṣerú ẹ̀ mọ́ ah. inú yín bí mi. ẹ wo ẹ wọlé lọ́ntì ẹ fẹ́ mi rẹ̀ lẹ̀. ojú ọ̀sẹ̀ ìmọ̀ ayé rẹ̀ ẹ̀ dẹ̀ yìí ní ni ìwọ fọwọ́ kàn mí ilé ó ga lọ ọ̀nà ọmọ mi ilé ó ga jù lọ mọ̀mọ́. o ò ní fẹ́ tẹ̀ ah. ó jẹ́ sọ ààrẹ ní kí ni. sórí ọjọ́ tí ń bá lù ọ̀nù ilé tí ń lù ọ̀bí kò kú wọ́n rò pọ̀ ọ̀sàkúrẹ́ ìyá mi èmi ò ní bọ̀ ọ̀sẹ̀ ah. kéèbù ìrọ̀ lù ọ̀bí àgbà ọ̀gá ni kí ni. gbogbo ọ̀rọ̀ tẹ́ mọ́ sọ Professor Bella pẹ́ ẹ ẹ lè sọ sódò òru ẹ lè sọ gbẹrù dìgbò òjò ẹ tó bẹ́ẹ̀ mọ̀ mọ́ èmi ò bá lò ẹ gbà mí pé jẹ́ gbàlagbà ẹ gbà mí pé jẹ́ gbàlagbà ẹ gbà mí pé jẹ́ gbàlagbà ẹ wò ó ilé ọmọ ẹgẹ ọmọ ẹgẹ ẹsẹ nínú mọmọ mọmọ máa ti lù ú máa ti lù ú àtúbọ̀tán ìyá ọ̀jẹ̀. Ah, ṣòrí mo ní mo bẹ̀rẹ̀ látàárọ̀ mo má bínú torí olólò mo fi bẹ̀rẹ̀ dákun àdúrà rẹ gbàjọ mo má bínú àyà. ó ti bẹ̀ mí a ti sọ ó ti tán lónìí ṣùgbọ́n mi ò mi ò lè kó owó mi sílẹ̀ kó máa lọ fi gbé àwọn aláṣẹ́wọ̀ àwọn yóòṣì kan kó máa lọ fi tọ́jú oko sáyẹ̀rù rẹ̀ mọ́. ọ̀ọ́ ọ̀ọ́ ọ̀làṣùgbò ó tó tó lọ́rọ́ ní tí wò lè ṣe àwọn ò lè ṣe táwọn lè ṣe ìwọ náà ò lè ṣe kálukú ní ìwúlò tiẹ̀ kí n tó fẹ́ yín lọ́kọ̀ọ̀kan àwọn má bínú torí ẹ̀rọ mi fọlọ́run ṣe ti gbọ́. ìyá tó fẹ́ ìlú òlùkọ́ lọ bá ọ. látọjọ́ tó ti gbé yóò ṣì yẹ wọlé ní mi ti gbádùn ẹ̀ mọ́ nínú ilé yìí mi ò sí rójú ẹ̀ nílẹ̀ mọ́ àwa wí torí pé yá yẹn lágbára wọ́n wá sọ̀rọ̀ àwọn dòṣà sínú ilé wọ́n wọrí o ìgbà tó yá tẹ́bi bá pa yín dáadáa ẹ máa kó ṣe ara yín ẹ máa kó jáde. ọlásùbò mi. síwájú jọ wá gbé mi jáde jàre mo fà àwọn olóṣì olórí sí òsì ajá ò ní wọ gbòòrò lọ sọdẹ ibo lẹ ti rí àgùntàn lọgọlọgọ. ajá ò dédé wọ gbòòrò lóòótọ́ àgùntàn èsì ni àmọ́ bó ti ń wò yìí ó ti bọ́sù èsì dànù ó lóun fẹ́ bẹ́yẹ jẹ òun fẹ́ bẹ́yẹ mu bẹ́ẹ̀ àwa náà ti ṣetán àti dàpọ̀ mọ́mọ́ tán. tó bá wá rí bẹ́ẹ̀ o ti di ọmọ ayé lè ní o ayé sì ti tẹ́wọ́ gbà ọ́ kí wá ní orúkọ rẹ. mọ́rílì ló kọ̀ mí mọ́rílì àtú. mọ́kò a máa lápẹẹrẹ kí ló fẹ́ gan-an tó fi wá darapọ̀ mọ́ ẹgbẹ́ wa. ẹ ṣeun ẹ̀yin ìyá ọ̀rọ̀ ọkọ mi ló gbé mi wá ẹ̀yìn mi àti ẹ̀ ó ti ṣe díẹ̀ ta ti ń fẹ́ra kó tó lówó lọ rárá nígbà ojú ń pọ́gun rẹ̀ àwòdì èmi mọ́rílì bára ọ̀pọ̀ ọgbà lámúgàrí sùn ọ̀pọ̀ ọgbà láti ẹ̀rọ mi mu rárá hmm. kí ló wá lòun lówó tán títí fi tan síkìn títí fi rùn bẹ̀ ló bá ní mọ̀ ọ́n ṣe mọ́ bí n bá gbé gbanú ilé yóò ní mọ̀ ọ́n gbé tí n bá gbàwo yóò ní mọ̀ ọ́n gbé eré mo kọ́kọ́ pè ibi oorun ló ti kọ́kọ́ fi dùn mí ló bá ní dandan o àfi kóun fẹ́ yàwó mi mo kọ́kọ́ rò pé ó ń ṣeré ni ló bá gbé yàwó kìíní wọlé ìbínú ló bá tún dámọ̀ràn ẹlẹ́ẹ̀kejì hmm. eré mo pé o ni mo bá ní à bí eré bí eré mọ̀dọ̀ tọ̀ kíyàwó àmọ̀ gbé ni mo fi ní wá sátẹ̀yìn ọ̀gbàgbà tí ń gba láìlára kẹ́ ẹ ṣàánú mi kẹ́ ẹ dà mí pọ̀ mọ́mọ́tọ́ kẹ́ ẹ mọ̀ jẹ́ yá yóò jẹ mí gbé ìtí mo sì wáá fẹ́ ni wípé mo fẹ́ bá ń dágúnlẹ̀ ṣe é mọ̀ pé ń gbòòrówó tí ń yan fandafanda tí ń lọ káàkiri ní róríṣiríṣi obì ń gbòòrò nígbà tí ò bá lè lọ ibì kankan tó yẹ àti ẹnìkan lókùngbọ̀n yóò bá lọ tán kò sì sẹ́ ń gbá dágúnlẹ̀ bó pẹ́ bóyá wọ́n lọ yóò kèmí àti ẹ̀ ìsì lè wá padà bẹ́yìn ìyá pé kẹ́ ẹ bá mú kú òǹbí tẹ́ ẹ fi sí ni ara rẹ̀ ọba yá nígbà mo gbádùn nǹkan mi lọ. ó ti wọlé ó ti dọmọ lé e tún sọmọ àtàmọ ìyá kan tún lè jẹ ọmọ kódà apá ayé kan ò tún lè ka ọmọ nítorí apá ìkóṣe apá ìkápàtà apá wọn ni wọn kàn oko ìwọ ọmọ ṣe yọrin àṣẹ ti gun o bó o ti fẹ́ gan-an. àṣẹ ti gbé ọkọ rẹ ni gbogbo ara tó bá fẹ́ fi dá ọwọ́ ara rẹ náà ló fi dá o ìgbà. ìyá ẹ̀yin tẹ́lẹ̀. mo bẹ̀rù gbọ́dọ̀ kọsẹ̀ bọ́nú odò kó gbogbo bí ọba fẹ́ kó mọ bẹ ní àpálára rẹ̀ tó o fẹ́ kí jàǹbá ó ti bá ibẹ̀ ló ti fi gún. ẹyẹ fífi apá mi ọ̀tún igbó bí kíní jẹ ẹyẹ fífi apá mi òsì igbó bí paní jẹ èyí máa fi máa fi rìn gidi tọrọ orí ọgán rẹ dúró sí ìgbà tààrẹ níjẹ àbí ayé o. ó <laughs> mọ̀ tẹ̀lé mi sọ wípé omi lókun lomi bojú afárá. omi lókun lomi bojú afárá. ìgbín fàìsẹ̀ fàìrò ìgbín tó kún bọ́rùn. ìgbín fàìsẹ̀ fàìrò ìgbín tó kún bọ́rùn. àwọn ẹṣin náà sáré ògólótó gólótó làlújá. àwọn ẹṣin náà sáré ògólótó lógótó làlújá. ọ̀yá gbọ́ ọ̀yá sá lọ sílé rá. ọ̀yá gbọ́ ọ̀yá sá lọ sílé rá. Ṣàngó sá lọ sí kòso. Ṣàngó sá lọ sí kòso. ọba àlùfọ́n gbó sá lọ sóde tẹ̀rìn ọba àlùfọ̀n gbọ́ ó sá lọ sóde tẹ̀rùn. ìgbà táwọn ẹlẹ́yẹ gbọ́ wọn sá lọ sí kókó ogi. ìgbà táwọn ẹyẹ gbọ́ wọn sá lọ kókó ogi. ọ̀rúnmìlà gbọ́ sá lọ sí mọ̀rún àpá. ọ̀rúnmìlà gbọ́ sá lọ sí mọ̀rún àpá. lọ́dún elédùnmarè. lọ́dún elédùnmarè. elédùnmarè wá ní kí o. elédùnmarè ní kí ló dé. ó nílé ayé ti dàrú ni. ó nílé ayé ti dàrú ni. ó wá ní tó bá dóríta mẹ́ta àsálú ayé kó yanu kó kó tó ń kó ìyàwó kó sí lẹ́nu mọ́ bẹ́ẹ̀ wo ti dán máa wò ó sọ wípé o ti fẹ́ wí àrùn sáhùn jẹ́. ó ní mo fẹ́ wí àrùn sáhùn jẹ́. ọ̀rọ̀ gbogbo ò gbọ́dọ̀ hun mí. ọ̀rọ̀ gbogbo ò gbọ́dọ̀ hun mí. ìgbà ọ̀bí ayé nù dásẹ̀ rí àfin ibi o bá ti fẹ́ kí nǹkan bá ó yá gùn. <laughs> ẹ bọ̀dà súrà èmi ni mo ránṣẹ́ pé nǹkan ẹ nítorí lọ́wọ́ mọ́rin rèé o bá a ṣe nígbà lẹ̀ mọ́nu o bá a ṣe wá àwọn egbò ìsì ìṣẹ́jú ìṣẹ́jú ní fẹ̀ sí hmm. wọ́n bá lé òun ní tó wọn sọ kó o tó wá ti ọ̀kun sọ pé ìran yín lẹ ti máa ń ní egbò òun rèé bẹ́ẹ̀ bá ṣe yanjú egbò yìí òun ni mo torí ẹ̀ pè ní mọ́rílì sùràrè o. mo gbọ́ mọ́rí olùsọ̀lẹ̀ mi ni kí ni tó fẹ́ sọ kan tó fi ní pé kí n má bọ̀. bọ̀dá sùrà hmm? ibi ẹ bá mi dé rí o kí n tó wí nǹkan kan rárá ni mo fi ni mo fẹ́ rí yín bọ̀dá sùrà ẹ tì mí títí títí títí wọn láti ní ògo ẹ wo bí ẹ bá mi já gbogbo àdíváìsì tẹ́ fún mi hmm. abẹ́ ti gbàgbé. ikú mọ̀ bọ́lá jẹ́ o wọ́n mm-hmm. rí sórí gbogbo ìgbà tó o bá ti wà lọ́dọ̀ mi mo sì mọ̀ rẹ́gbọ̀n mi nínú ojú rẹ̀ ah, àṣẹ lóòótọ́ lẹ́jẹ̀ nípọn jomi lọ ah, kọ́lọ́ fọ́run kíkà tí mi mo bá bá mi sí ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ yóò wá kó irú sí yọ. Ah, amúlùtutù nǹkan. <laughs> ó ti gbà á àti gbìn àti ìgbé. ẹ̀yin bọ̀dá sùúrà ẹjẹ́ àfihàn lẹ̀ ní tí mo wá rí yín fún ni pé ẹ mọ̀ pé tẹ́lẹ̀ náà ẹ̀yin lẹ ní pé ńgbà ń bá tó lọ́kọ tí mo lọ́kọ hmm, hmm. ilé yọ̀ǹdogun mọ́ mi ó sì ti tó bí ọjọ́ mélòó kan nísìn hmm. tí mo ti lọ́kọ ni mo fi wá ní kẹ́ ẹ wọlé kẹ́ ẹ bá ń kó gbogbo àwọn òwe ilẹ̀ tí kò kó tàǹtí mi kí n kólé ọlọ. bẹ́ẹ̀ ni kẹ́ ẹ bá ń kógun mọ́ mi ogun mi. ọ̀dà wọ́n rí láàrin èmi àti ẹ̀sẹ̀ tó mú wà sọ́jọ́kọ. ọjọkùnrin. sékọ̀dì hmm. ẹ dákun kì í sọkùnrin ni ọlápọ̀ lẹ́sẹ̀ sọ́kọ́ lọ́wọ́ àjọ ni ìtẹ́ nílò náà ni ó sì ní kinní lábẹ́ tó mọ̀ lò dáadáa ọkùnrin ni kò sí ní tó ṣe. léyìí tó ń sọ̀rọ̀ bí obìnrin tí gbogbo ṣe sí rẹ̀ dàbí obìnrin ẹ̀wọ̀n kò sí nǹkan tó ṣe ọ̀rọ̀ rẹ̀ lọ́pọ̀ mo sì mú mọ́ra bẹ́ẹ̀ yín náà lálébù tí yín àlébù tí yín náà nígbà ìyàwó yín ti ta láìsílẹ̀ nìkan kan òjókòó bíwá yín bá dáa ni obì ó ti tó méjì lọ́ọ̀dẹ yín ọmọ mọ̀ sí èkì gbogbo ọmọ àdúgbò lẹ ti lù tán ìwà yín ò sun wa kan mú mọ́ra ni. èmi kanra ni kì í ṣe torí pé mo kanra ni n ò sì gbẹ̀gbin n ò gbẹ̀gbin. mari èmi ò sọ pé wọn ò kó gún ọ̀rẹ́ fún ọ wọn ò sì ní mo tẹ̀lé lánàá tẹ́gbọ́n mi là kalẹ̀ àmọ́ sọ ọmọ pé tí mo bá ti gbé ogún ilé ọ lọ́wọ́ ó ti di tìwọ àtọkọ tó bá fẹ́ nù bọ́bá wá ṣe párákùnrin yìí ọba fẹ́ràn rẹ dáadáa iṣẹ́ tí wọ́n ò ṣe kalẹ̀ yóò wá bẹ̀rẹ̀ sí ní jẹ́sẹ́ oníṣẹ́ èmi ò bá ní pé kó o ṣe àwọn ìdánwò kan fún. ẹ wo bọ́dà sùúrù ẹ kú òun bẹ́ẹ̀ ẹ kú òun bẹ́ẹ̀ hmm. bọ́dà sùúrù ẹ bọ́lẹ̀ ń bẹ́ẹ̀ kí ló dé gan-an mọ́rìlì sin ti yàtọ̀ o ẹ̀yin lẹni mọ́kọ wá mú mọ́kọ wá ẹ̀yin lẹ́làdégún ẹ̀túnládé ògùn mọ́ kí ló dé ganan ṣe fẹ́ dà mí lórí irú ni hmm. awítán ní ìsìn ẹni ẹ o pẹ́pẹ́sẹ́ kémi ṣèdánwò fún hmm. ṣé báírò ní lọ wá ni àbí bébà ní gbélé lọ. parí hmm. lè mọ̀ mú mi ayé síwájú rẹ̀. ẹ bá mú mi ọ̀run. èmi náà mọ̀ pé mọ́tò tí ò ṣe pọ́nú rẹ̀ kò lè gbé èèyàn lógìjò àmọ́ tẹ́mi fẹ́ kó o ṣèwádìí ni ọkùnrin ọ̀dà ìdọ́gbọ́n máa ní lára sórí tó o bá ní lára

ẹ kú òun bẹ́ẹ̀ mo ti gbọ́ àìmọ̀ rò àmójú ò lè fẹ́ gbógun fún mi nǹkan ọ̀rọ̀rùn fẹ́mi àtọkọ mi àmúmọ́ra ni. ẹ̀yin yóò tiẹ̀ gbọ́ pé lọ́ọ̀yà Ajíbádé ti kú. ẹ̀yin lẹ mọ̀ tán ìtàn ìròyìn ẹlẹ́jẹ̀ oríṣiríṣi lẹ mọ̀ sọ bí n bá wá ẹ̀fẹ̀ ni ó kú lé odò lóògbé nù àwa ni ká mọ̀ tí ì lọ báyìí. bọ̀dásùrà ẹ wọlé ẹ bá ń kó gbogbo òwe ilẹ̀. àbẹ́ ẹ̀gbọ́n ẹ̀yin náà mọ̀ wò kàn sẹ́yìn máa sọ̀rọ̀ kan rí ó dìbìdì máa rí ìwọ yìí kan ṣoṣo ló lọ́wọ́ wọ́n fà ilé mi lọ́wọ́ pé tó kí n má sojú sí àwọn nígbà tó sì mọkùnrin yìí wá bá mi ara fún mi mo ní ọ̀dà dàbí ọgbọ́n dàbí ọgbọ́n ni mo ṣe ní oṣù tó ṣe wù ẹ dákun ṣé mo jẹ̀bi pẹ̀lú tí mo sọ fún mi. ó ti tó ṣé ń gbọ́ fọ́ ló ní ọ̀fà rọ̀rùn ni ṣé ń gbàtọ̀ fọmọlé lọ́bọ̀rà súra ṣé ń ní ẹ ni. abájọ ilẹ̀ ń bẹ́ nùkú tẹ̀ ń jẹ́jẹ́ rẹ̀ àṣẹ ilẹ̀ ń dalẹ̀ mi rú mo sáwọn pé ń bá ń fẹ̀ rí ni kò mú wẹ́rẹ̀ máyé rẹ̀ nígbà tí kò burú kápẹ́ mọ́rìlì bẹ́ẹ̀ ṣe ń wòye ó fi èmi lọ́kàn balẹ̀ ni sẹ́mi ọ̀lọ́ fọláṣùgbò mi kápẹ́ ìwà tó wá fọláṣùgbò mi ṣé ẹ̀ lérú ibi tí mo wà lónìí kàràkéwé àgbọn mọ́rìlì ọ̀dẹ̀ kòkòkò ló tún bẹ̀rẹ̀ sí ní ilé ṣé bí n tó tún sún mi tí mo fi lọ síbi tí mo lọ yìí nì ẹ dákun sẹ́ni ẹgbẹ̀mí mi ó dẹ̀ mọ́ bínú o mọ́rìlì o mọ́rì sílẹ̀ sókù àbọ̀tán. kò dí ó kù. àwọn yà máa ń kà ń tán. lẹ́yìn ìgbà àdífáìsì mi pé kí n mọ̀ ní ọ̀la pé tó o bá dúró tó sì fẹjọ́ sùn nù onífẹ̀ẹ́ mi ni mo wá rí i pé bí mo ṣe ní ọ̀la bẹ́ẹ̀ ni wọ́n gan-an lò tó kúnlẹ̀ òwò gan tó ń ran san wọ́n ti ti ẹni mo wá fẹ́yàwó kéke mo rò pé ó ti tán ni àmọ́ bó gbá àwọn mọ̀mọ́ wá tí mọ̀mọ́ wá pidánwọ́ wọn à kémi náà mọ́ fi nórí òrìlé sùn kémi náà ṣe bẹ́sẹ̀ mi sọ̀rọ̀ mu mo wá lọ gbàjẹ́. ṣé mi náà mo tún sọ pé kó tún lọ rè gbàjẹ́. ọ̀dà sùn rẹ̀ gbẹnu dákẹ́ àbádẹ́tẹ̀ jáǹtì ní lọ́bì ẹ̀yìn náà kàn nígbà mo wá lọ gbàjẹ́ ọ̀tán èmi náà fẹ́ fi halẹ̀ mọ́mọ́ mọ́ padà ni mo wá rò ó pé kí ni mo lè ṣe kí n kúkú da gbogbo ẹ̀rù kán lè lọ kó lè kèmí àti ẹnìkan mo wá fẹ́ dá egbò àdáàjì sí ọ lẹ́sẹ̀ pé nígbà tó bá dẹni tó légbò o tèsí wá láàárọ̀ tèsí wá lọ́sàn-án tó dọwọ́ alẹ́ tèsí òkú òǹbẹ̀ wọ́n bẹ̀sẹ̀ wọn sọ̀rọ̀ wọ́n mọ̀ lọ. ọmọláńgidi tán fún mi tán ní nǹkan kan sí bí ọ̀fọ̀ ọ̀kànjọ́ fọ̀ mọ́ nǹkan pé bí bá ti pokọ̀ rẹ bẹ̀ kí n bù ládàá ojú bí wọ́n ní n bù ládàá mo wá pé ah ẹsẹ̀ ọ̀tún kọ̀ dín gangan ló mọ́ fi ń ṣèjàngbọ̀n mo wá pe kínú sí i sísá tí ń sa ọmọ lágidi láti dà báyìí ìyá ẹsẹ̀ mi ni nǹkan bá àti gbá lélẹ́yìí ìyìn sùn tílẹ̀ fi mọ́ ìgbà tí mo wá rí i pé nǹkan ti bà mí lẹ́sẹ̀ báyìí mo wá ṣèwádìí láti mọ nǹkan tó fà pé àà ṣé ẹ ti rókọ̀dí lágbára ni àbí bóun ló ṣe jẹ́ tí ata ò fi bá a láà ni mo wá rí wípé àwa méjèèjì bẹ̀rẹ̀ tiẹ̀ ni. déńjélé. kọ́dí. àbó ni. olólùfẹ́ mi. bó wá làwọn adìẹ rẹ. ẹ wọn ṣe yánmúyánmú òrítọ́ tiẹ̀ ti tóbi dáadáa ah, ọdún dé kápẹ́ lè jẹ́ kí n lọ tẹ́lẹ̀ yìí lọ́jà. ọdún dé tó ṣé wọ́n yẹn parọ́ fún ọ sọ̀pọ̀ sọ pé o fẹ́ mọ ta àwọn nǹkan iwájú ṣọ́ọ̀bù rẹ. bẹ́ẹ̀ni. sọ̀pọ̀ wà tá à ń dáhùn tí mo sọ pé à ń dá mo ti gbà wọ́n á ní kí n wá kó fún ọ gbogbo tó bá fẹ́ rà pátá tó fẹ́ mọ́ tánú ṣọ́ọ̀bù rẹ kó lọ fi rà. kọ́dí ó hmm? fẹ́ kó wàjọ rẹ fún mi. bẹ́ẹ̀ni. láì yọkọ bọ̀ nbẹ. kọ́dí hmm? èmi ló kó wàjọ rẹ fún. tí màmá tọ́jú rẹ dákùtà mo fẹ́ mọ tọ́jú. láì yọkọ bọ̀ nbẹ. sí sí báyìí. olólùfẹ́ mi ràgàbọ̀ mi. kọ́dí yẹ hmm? ọkọ gbélé ìgbẹ́dẹ̀ yóò dáa fún ọ tí ó pọ̀ kọ̀dí yóò yí ọ ah, bọ́jọ́ ṣe ń jẹ́ ọjọ́ hmm. òní sá òní tí so wá rí tabá wá rẹ ní tá a bínú obìn hmm. ìsọkùnrin ni ìsọbìn ni hmm. ìsọmọdé ìsàgbà tó lóun ò bínú rẹ tó lóun ò lèbi sí ọ ibi ò bò nítọ. àmì o. Ah, kódà kó jèmi gan ni mo ní ìlérí sí ọ pé ń ṣèbi sí ọ kí bíbá. àì ah, rọrọ Ọlọ́run ní jẹ bí gbígbà ibi Ọlọ́run ní jẹ àjùrọ wa pẹpẹpẹpẹpẹ kó lè rọrùn. kẹfẹ lè bí ọdí ọsẹ. àyà mi. Ah! ọtàn bí ọtàn aláṣẹ hmm. báyé bá ṣe mọ̀ tán ó lè mọ̀ ń ṣe àwọn èèyàn ṣera rẹ̀ tán ń kúrọ́ máyé béèyàn bá ní ká méjì tẹ́lẹ̀ yóò fi kàn ṣe rẹ̀ àṣẹ ní ọ̀padà ṣe rẹ̀ lóore ó torí tèmi ó lọ rè é gbàgẹ̀ abẹ́ẹ̀kọ́ ó torí tèmi ń tojú bọlé tójúbọlé ẹran núrù so sì ti rérè mú bọ́ǹ bẹ́ẹ̀ báyìí sọba fẹ́ gbọ́ tuntun ṣe wá rèmi tẹ́ ń wò wájú yín èmi ọ̀la jẹ́ o ṣe rí gbogbo dọ́tẹ́ rí tí mo ró nínú ilé yín àbámọ̀ dá lásán ni iṣẹ́ tí wọ́n sì ràn kọ́ mi oníkan mi wá jẹ́. ọ̀gá apá wà ètò gbé wá ilé o ọmọ pé kò rọrùn láti ṣe ni èmi èé ṣàjẹ́ kí n wá lọ rìn mọ́ pera mi lájẹ́ bó o ṣe rò pé yóò rí. ẹ wo sherry mọ́mí mo mọ̀ pé ẹ̀ ń ṣàjẹ́ ó ti yẹ mà but ṣe rí ọ̀rọ̀ ọmọ yìí kàkà kó rọ̀ lérí ara ewé àgbọn ẹ̀ ṣe ló ń le kókókókókókó sí i ó ti ń fòrò ẹ̀mí ọ̀rẹ́ wa esma ẹ̀yin àgbà náà lè máa ń sọ pé tọkùnrin kan bá ti torí obìnrin kan kú ẹgbẹ̀lẹ́gbẹ̀ lọ́nà ẹgbẹ̀rún mẹ́wàá obìnrin á orí sàárẹ̀ ẹ̀ kọjá. kódà àwọn ò tún tọ́ ọbẹ̀. ẹ ṣe mi ò wá fẹ́ kọ́rọ̀ kọ́dí ọ̀rẹ́ wa rí bẹ́ẹ̀ ni mà ẹ ní ṣe orí burúkú mà ṣe rí ọmọ yìí ọ̀rọ̀ ẹ le títí títí títí títí tí débi pé débi pé díẹ̀ ló kù kó gbẹ̀mí ọ̀rẹ́ wa adẹ̀tún wa dàbí ọgbọ́n agbàyà amú ìyàwó ìyàwó kékeré afẹ́lé pé àbóyá tó bá tiẹ̀ lórogún o ó máa rọ̀ lára ẹ o ṣe ló ń le kókókókókó báyìí sí. Hmm. màámi ẹ ní ṣe orí burúkú mà kẹkọọ mi gbogbo àwọn. ṣé dandan kò lé lè lọ ni. lè lọ bíi ti báwo ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ ti dégun egun ẹ̀jẹ̀ egun ẹran tó há máa já lọ́rùn egun ẹran lọ́rọ̀ ẹ ẹ ẹ ṣe rí akọ̀fẹ́kẹ́ bá wa dàbí ọgbọ́n náà ni pé tó bá tiẹ̀ rí yín as àjẹ́ ẹ má bínú mà o kì í ṣe pé mo pè yín lájẹ́ o ah, ah. pé tó bá kàn rí yín as àjẹ́ hmm. pé ah, ẹ̀rù á máa bà á tó wá rí i pé bẹ́ẹ̀ ṣe máa ń pidán tẹ máa ń jíwọ́ sọ́tún ó máa máa bẹ̀rù àwọn idán yẹn gangan gangan la fi fẹ́ dẹ́rù bá ẹ wò mo sure pé tẹ bá fi máa lo bẹ́ẹ̀ three weeks sí four weeks ó máa kọ ẹrù ẹ̀ fúnra ara ẹ̀ fúnra ara àkùrọ̀ á kúrò. ní sùúrù o sórí mo kọ àmọ́ lápẹ̀rẹ̀ o torí lóòótọ́ ìdílé ọlọ́jẹ̀ wọn ti bí mi ìdílé ọlọ́jẹ̀ pọ̀nbélé ni wọ́n ti bí mi àmọ́ gbogbo ń tá a mọ̀ ṣeun àbámọ̀dá mọ̀ ni. àbámọ̀dá yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ la fẹ́ kẹ́ bá wa lò mà tó fi máa rí yín bí àjẹṣẹ́ wa rí mà kó ṣe pẹ́ fẹ́ ṣe lásán o bẹ́ẹ̀ ni a máa compensate yín ọ̀rẹ́ mi lówó ọ̀rẹ́ olówó ni ní èmi náà ó ti bì sí mi lára níwọ̀nba ṣẹ́gbọ́n mà. sórí ibi tó ti ẹ̀ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lọ ní ìsinyìí ń ṣẹ̀ṣẹ̀ nítumọ̀ sí mi ní báyìí mm. ah, n gbọ́ tiẹ̀ ti sọ pé olówó ah, ni olówó eh, eh, ni wọ́n fi yókù lẹ̀ eh. fìgbẹ́lẹ̀ fàgbépo ó ti fàjẹsà lẹ́ńdì láàlì kí wo wo sẹ́tòsọ́mọ́ ló fi ní í ṣe àmọ́ gẹ́gẹ́ bó o ṣe sọ àdéhùn làdéhùn

tẹ bá ti ń ṣe báyìí tẹ ti ṣe tọ́ báyìí ẹni pẹ́ kúrò bẹ̀ kó ṣe pé má gbé. orí tó sì jẹ́ kẹ́mi ó ṣe bẹ́ẹ̀ ni pé nígbà tí wọ́n wà lẹ́yìn ọ̀kan lọ́wọ́ ọkọ rẹ̀ tó o fọkọ rẹ̀ lọ́kàn balẹ̀ o tún lọ fẹ́ kejì o ò fi lọ́kàn balẹ̀ dúnà ṣé o mọ̀ pé ní ìfọkànbalẹ̀ ibẹ̀ ló ń rere wà ní ṣé wàá fẹ́ gbọ́ tuntun ṣé ẹ rí ọmọkùnrin tẹ̀ ń wò yìí tí gbogbo yín fẹ́ kú kalẹ̀ tẹ́ rò pé bóyá mò ń fẹ́ èmi ò fẹ́ o ah. kí ló ha yín lẹ́nu kò sí tí mo fẹ́ fọkọ yín ṣe kò jọ ọmọ tí mo lè bínú lọ èmi ṣe ìyá àyà bàbá ẹgbẹ́nu tí ń sọ ẹ̀ mọ̀sẹ̀ ń wò torí mi mọ tí ń rùn mú yín o tẹ́sẹ̀ tẹ́sẹ̀ ló pàkà bí àṣírò àgádágodo wọ́n ṣìwọ́ lẹ́ ń ṣe ṣé nǹkan rẹ̀ lẹ́rọ̀ pa ẹsẹ̀ lójú yín ni àmọ́rú ah, yín ọ̀ọ́lẹ́ ó lé abìkọ́ òkú lọ ẹ̀mí yín jalè ìbọn lẹ́ẹ̀rí sẹ́ẹ̀rù pa àmọ́rú yín ni àmọ́ yín dáadáa ẹ̀yin òrógún ológun dẹ̀bì ti àyà sí ṣebí torí ogún ìyá ọmọ ìsìnbẹ lọ́wọ́ yín kẹ́ ẹ lè ráàyè jókòó tẹ̀ kẹ́ ẹ mọ̀ bá gbé fún un ṣebí torí rẹ̀ lẹ́sẹ̀ ń kọ́ńkọ́ púpọ̀ sọ́kọ ẹ̀ torí ẹ mọ̀ pé nínú kóhun àtọkọ ẹ̀ dún ní dáadáa káàrin wọn ó dùn kí rẹ̀ pọ̀ wà láàrin wọn wọn ó tètè ṣàbíamọ́ bó bá sì ti dán ọlọ́mọ láyé ogún wọn ó kú ọlọ́dọ̀ yín àmọ́rú yín orogún ológun dẹ̀bi ti àyà sí àbọ̀wọ̀ abálọ̀rọ̀ ti yín lórí ọ̀rọ̀ ètèmi ń bá a lọ sẹ́rọ́kọ yín kò ju ọmọ tẹ́mi lè bínú lọ èmi ìṣe ìyá àyà ẹlẹ́dàá mi kọ́ èmi ọmọ fẹ́ gbé ọmọ mi ìṣẹ̀dá mi ò ní jẹ́ rírú ẹ̀ láyé kò sí nǹkan tó o èmi ọ̀fẹ́ ọkọ yín o torí pé kálàáfíà ò lè jọba nù ilé yín òun lèmi ṣe dé nù ilé ṣùgbọ́n kànàkọ́ sàn lára yín ṣẹlẹ̀ tó mú un lè torí mo ti wò pé nígbà tí ò rí dùnnú lọ́dọ̀ tiẹ̀ ọlọ́fẹ́ lè ó tún ni mo wá wò pé tó bá gbé mi wọnú ilé tó gbé yàgbá ọmọ gbá bóyá méjèèjì ó fọwọ́ síbi ọkọ yín mọ́ra ẹ̀fà mọ́ra wàhálà lẹ́tún bá fà ṣébi nǹkan rẹ̀ sì rẹ̀ nǹkan ọmọkùnrin rẹ̀ kò pọ̀ ń bẹ̀ ọ wà ń bẹ̀ dáadáa digbidigbi ah! ṣùgbọ́n mo fẹ́ kí gbogbo yín ọmọ nǹkan lónìí o sáàsì rí fọkànbalẹ̀ tá à ń sọ̀rọ̀ ń yìí wà hmm. àfẹni tó bá yọ̀ǹda ẹ̀ fún òun rè báyìí sórí ibi tó o bá ayé ara rẹ dé báyìí torí àìní sùúrù rẹ tó o bá ní ni tó o fọkàn yòókù kù sí lọ́wọ́ o oyin ṣètò oyin re kókó ògì mi ń relé mi àtàwọn ọmọ mi. tẹ́ ẹ bá ń nà ká. mo fẹ́ ṣèyí ó ní. ìkáfà ni ìṣàlẹ̀kùn mi ń dàrú. àyíká ẹ̀wò ayé yìí kọ́ mọ́dé àrùn. bọ̀dásùrà. àná mi. kàlà lẹ́yìn sí ọ̀fẹ́ búrẹ́dì fún yín sáyé yín fẹ́ dáàbò ayé yín ọ̀fẹ́ ní correction. ọ̀fẹ́ kúlù fún mi. ṣé ẹ mo rò pé ọ̀fẹ́ kú bí aṣọ yín wá ṣé fẹ́ rìn ìrègbò tó rẹ ni. ẹ wò ó ẹ wọ lásẹ̀ nílò lásán o ṣe é rí mọ́rìlì yìí ọwọ́ yín mo ti fẹ́ tí ò kù ṣé ọ̀pá ìjẹ́pọ̀ ọ̀ràn yín ń jọ ọ̀kọ́ dé lóhùn ẹni ìyá kíní bàbá kíní kan kà kò sí wàhálà ẹ múre lé òun náà ti wá gbàjẹ́ sẹ́kún wọ́n sọ̀kọ̀ pàrọ̀ yín kù ni ó ti dìran yín ẹ̀ lájẹ̀ kù ẹyẹ yóò fọ̀n kọ̀ láì fọ àyà. àmọ́ ńgbà tí ó fi kú lọ́dọ̀ wa náà kò gbé bò wá. à ń sẹ́mi olómi kò fóun ìfúnra ẹ̀ ní sáà bá pẹ́. kò ní sí orí bú. ṣùgbọ́n mi ẹ ò fi fóònù yẹn pe àwọn sọ́jà tó wí tí wọ́n bá ti dé wọ́n bá ń lé ẹ èmi rẹ lè tèmi o. ẹ ṣe mọ̀mọ́. àtàwọn ọmọ mi. kò dídá kù. àgbàlagbà lẹ́yìn bá wa pọ̀ sí kó tiẹ̀ fọ́jà. o ní líbátì láti fẹ́ ìyàwó mi how. Adé please do it. ẹranko tó bá ṣeré lẹ́yìn ọgbà òun ni kókó ń pa jẹun. mo ti gbọ́ mo dẹ̀ ti gbà it is just unfair Sùnbọ̀ kí ni mo ṣe fún ẹ ṣé mo ṣẹ̀ ẹ́ ni. ṣájà bù ìjẹ get out sinimá ti tún diverse word of love to love and to let die. ìdà tó mú ọlọ́lọ́fẹ́ nínú tó kà ti yọ. òmùgọ̀ a máa bú àwọn ọlọ́gbọ́n. afọ́jú a máa júwe ọ̀nà fáwọn tó lójú méjì tó fi ríran kedere. wèrè a máa pe gbogbo ẹni tó bá ń fún un nímọ̀ràn bá sọ òtítọ́ ọ̀rọ̀ ní wèrè. ìdà ìfẹ́ ni word of love. kọ́lọ́run ṣàánú ẹ̀yin obìnrin. ẹni tẹ́ ẹ bá ti ń fẹ́ kì í lárùn kankan lára. ọ̀rọ̀ kékeré àwọn ọmọ Ibrahim ibrahim yekini tẹlẹ ló direct yẹ starring ibrahim yekini tẹlẹ joseph mọmọ ọláyínká solomon ogomoṣe kẹmi taofik fatai solomon martini ọgbẹbọ saheed bayonle àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí ìdá ìfẹ́ sword of love kò tún kọjá bẹ́ẹ̀ grab your copy now. ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé ẹ wọlé. Arẹ̀mú. yes sir. o tí ì débi tó káwọn ọmọ ẹ sí. kí lẹ rí bọ̀dà. kò sí. àbí àbí rúbíríkì nínú ilé yìí ni. iṣẹ́ tó bá lè lọ lẹ́ ń ṣe. ṣé ọmọ tí màá kó property mi lé lọ́wọ́ lélẹ̀. ta ló lérò pé ó lè lọ́wọ́ mi ó dàbí. mo lè tọ́ka sẹ́nìkan báyìí pé ló padà dé. burújí gbẹ̀ngbẹ̀ nìkan ajé tó ń kọjú sí ni ṣe ni lóore kọ̀yìn sí ni sọ ni dakúrẹ̀ tẹ̀. ó yẹ ṣe bí ọmọ tó ń sọ ọmọ dọ̀tá bàbá tó ń sọ ẹ̀gbọ́n dọ̀tá àbúrò ó ń sọ ya dọ̀tá ọkọ ó ń sọ ẹni ọlọ́run dẹni èṣù tó ah! mú ilé àlòkùnrin tó Benjamin wé sọmọ àlè o. káfíń fi kúlera wa kiri sinimá titun burújí another blockbuster written and produced by Matthew Balogun directed by Ibrahim Yekide tẹlẹ Osman gbadebolu bakare kìkì bakare túndéọlá yusuf bímbọ adébáyọ̀ matthew balógun péjú johnson ọ̀túnbọ̀ ọmọ ajibike taofik abisogun victoria adébóyè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí burújí action packed movie ni suspense inú ẹ̀ gáyàtà ẹ̀rọ akẹ́wọ̀n kẹgbà ó ti jáde grab your copy now ṣe ṣe pé ẹ sọ pé ẹ fẹ́ ṣú mi lópó. wọ́n ló ṣe tètè mọ tí mo bá wa béèyàn bá fopó lẹ̀ bí ọba tètè sú bàmá ilé léèyàn kò lé ọkọ ọlọ́ọ̀lẹ́ dálé mo tún lé wọn nù o ẹ mọ̀ tún mọ dálé mọṣú ni. mọ mọ. tọkọtaya ni wọ́n ẹ má má tún wọn ká o ẹni ní àtọ̀run ni o kò ṣe tún ká. ìfẹ́ ńlá lẹ́wù níbi tá ò lérò iṣẹ́ olúwa ni ká lówó ká lọ́rọ̀ ká lọ́lá ká ní dúkìá tó pọ̀ kó ra fẹ́ òtítọ́ aṣiwèrè ojú pópó sọ̀rọ̀ bí ọlọ́gbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan Owólúwa bẹ́ẹ̀ ni. tọkọtaya ni wọ́n tọkọtaya máa ní wọ́n ẹ má má tún wọn fẹ́ má má tún wọn àwọn tọrọ wà lẹ́lẹ́ yìí o ó ṣe tún ká tọkọtaya ni wọ́n ẹ má má tún wọn ọ̀rẹ́ ọ̀rọ̀ ẹni ní ni ó ṣe tó ká. Tàlédè ìfẹ́yẹ́mí ẹni tó ń lò fẹ́ náà. Tani èdè ìfẹ́ mi yàtọ̀ sí tirẹ̀ o. Mo máa yàtọ̀ gédégédé. Ọdẹ méjì yà ló fẹ́ bí ikọ̀ òfẹ́ sàn.